ẹ jọ̀ọ́ ká tó máa lọ ẹ subscribe ẹ subscribe sí channel yìí kẹ́ ẹ lè máa rí gbogbo fíìmù wa wò fíìmù tá a bá ti ṣe jáde kó lè kàn yín lọ́wọ́lọ́wọ́ kan ẹ ṣe gan. ẹ̀rín mo bá dé láàárọ̀ yìí ọ̀lẹ́tàlẹ́ ẹ̀rín sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo yín pátá gbogbo ẹ̀ tẹ̀ ń wo tẹ́ ẹ̀ ń wo fíìmù yìí àbí tẹ̀sẹ̀sẹ̀ ń sí YouTube yín tẹ̀ ń wo tẹ́fẹ́ mọ̀ wò bí àbí tẹ̀ ń wò mí lọ́wọ́ báyìí ẹ wàá bá mi ṣàdéhùn kan ẹnikẹ́ni ò gbọdọ̀ rẹ́rìn inú yẹn. <laughs> ẹnikẹ́ni ò gbọdọ̀ rẹ́rìn sẹ́rí ìtàn tí mo fẹ́ sọ yìí. Ah! <laughs> ẹnikẹ́ni kò gbọdọ̀ rẹ́rìn nù yín àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà tí ń wo YouTube yìí kúrò àbí Yorùbá gbọ́ Yorùbá tí bá wo fíìmù yìí lọ́ba ẹ̀rín ẹ̀rín ah, yọjà sí kóòtù á <laughs> fi ọlọ́pàá múra wa tẹ̀rí náà tí mo fẹ́ sọ yìí ah, trailer driver ni ìtàn trailer driver. <laughs> tẹ̀ ń gbọ́ ìtàn tírélà dírẹ́fà dẹ́rẹ́bà tírélà wọ́n ń pè lájàgbé ilẹ̀ Yorùbá. wọ́n ń pè lájàgbé àjàgbé ejò sẹ́dítà tí mo fẹ́ sọ yìí ìtàn dẹ́rẹ́bà àjàgbé ejò tírélà dírẹ́fà ni ọwọ́ àrọ̀ mọ́ ọtí mímu ṣe ń gbọ́ ọtí mímu àtàṣẹ́wó dídó kí ẹ máa fáṣẹ́wó káàkiri owó nàbì owó ṣìnà bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rì ẹgẹ́ yìí ṣe ń sọ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ rẹ́rìn o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ rẹ́rìn fún tàbí mo fẹ́ sọ yìí o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀ ṣàdéhùn náà tẹ́ pé mi náà rẹ́rìn mọ́ báyìí ẹjọ́ ká lóko dákẹ́ ẹnu sẹ́ni pé ìrẹ́rìn máa bá yìí sí yìí ẹnikẹ́ni tó bá wá rẹ́rìn pẹ́rẹ́ tàbá rà pẹ̀rẹ̀ pé ìrẹ́rìn àbọ̀ fẹ́ rẹ́rìn ọlọ́mọ ìjòkó ló bá kọ́ jù. ẹ̀rí táyì bẹ́ẹ̀ rí ẹ̀ ń fa tẹ́lifíà fi rẹ́rìn o ẹ̀rí táyì bẹ́ẹ̀ rìn ni. gbogbo bẹ́ẹ̀ ṣe ń sojú bẹ́ẹ̀ mẹ̀mẹ̀mẹ̀ ń mí gan lẹ́rìn o èsì níbẹ̀ ká fi ẹ̀rín ba fíìmù yìí jẹ́ ká léjú fúnra wa ká léjú fúnra wa báyìí níbẹ̀ ká fi ẹ̀rín ba fíìmù yìí jẹ́ o ẹja sòótọ́ ọ̀rọ̀ ká sọ kókó ọ̀rọ̀ o iye tí ń ná lórí fíìmù kó tó jáde kéèyàn kan wá fi ẹ̀rín ba fíìmù yìí jẹ́ kówó kámẹ́rà ọmọ mi jẹ́. èmi ò ní láì fẹsẹ̀ fún mi láti ní èyí láì jẹ o wà látọ̀ láì ní láì jẹ kí ló dé gánà báyìí gánà àní kó kálukú ọ̀dà kẹ̀sì wá ń wò mí ẹ̀ wá ń sẹ́gbẹ̀ẹ́ wá ń díjú. Ah, ọ̀dọ̀ ìjà ẹ̀jẹ̀ kájú kájú kọ́ farabalẹ̀ ẹ̀sẹ̀ yìí ẹ̀jẹ̀ kájú kọ́ farabalẹ̀ láyé jọ̀hún iṣẹ́ dẹ́rẹ́bà iṣẹ́ gidi ni àwọn tí ń wa mọ́tò láyé jọ̀hún oríṣiríṣi mọ́tò ní ń bẹ wọ́n fi ọ̀kan ní náírẹ̀lẹ́gùn bọ́lẹ̀ kájà bọ́lẹ̀ kájà oríṣiríṣi orúkọ wọn sọ wọn àjàgbé àjàgbé ejò àjàgbé ọlọ́kọ̀ ejò àìsàn yìí wúyàn ó wúyàn bí wọ́n ti ń ṣe é láyé ẹjọ́ òun áá ó wú ni lórí èèyàn gbádùn ẹ̀ òótọ́ wà ń bẹ́ẹ̀ bí wọ́n bá lóko tí wọ́n dé wọ́n jábọ̀ fẹ́ ni ọlọ́kọ̀ ẹni ọlọ́kọ̀ náà wàá tẹ̀ yóò wá na sẹ́lẹ̀ báyìí. àdìsá dẹ́rẹ́bà ó náà wá. ìjọjú sí pé bóun ẹsẹ̀ rìn ní eléyìí. bóun ẹsẹ̀ náwó owó tó kó lẹ̀ yọ wá kà á àdìsá náà wà á dé. ìgbà ẹ̀ṣẹ̀gun ọ̀gá mi ẹ̀mí yín ó gùn ẹ̀ kó wa dẹ̀pẹ́ ẹ̀ àní parẹ́mọ yín lójú ẹ̀yin náà ní kú wa lólólójú gbígbà nípa nàìjíríà bá panẹ́ ní hàó àṣírí yóò máa kù ẹ̀ tó mọ ra mọ́tò lóríṣiríṣi láti máa kù sí lábẹ́ ẹ̀yìn àwa náà máa gbé orin rere ṣe kálukọ́ sàmì. bàbá olóògbé. gbogbo ṣe máa ṣàgbà àdìsá kò ṣe máa ń ṣàdúrà ìdojúmọ́ nù owó yìí ni owó dúdó owó tó kó kalẹ̀ yìí ni owó dúdó bóò lówó ṣe rìn ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n lọ́ máa kó wá ìròpélé yìí pé wọ́n náà bọ́ bí wákà. àdìsá náà bá yan àpò ń ṣe ọtí mọyẹ tó kọ́ kalẹ̀ pé owó pé ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti pọ̀ owó máa ń sẹ́rù bá bàbá olówó bàbá ò lè káwó dáadáa kò sí àwọn ọmọ rẹ̀ ńlẹ̀ abẹ́wà <laughs> rí nǹkan àdìsá bá bọ́ bẹ̀ lọ́sẹ̀yìn kọ́ńdú kọ́ńdú lọ́ba kan owó. ẹgbẹ̀rún kan lélẹ́yìí ọyẹbẹyẹbẹ rẹ ẹgbẹ̀rún kan lélẹ́yìí ẹgbẹ̀rún kan lélẹ́yìí. ẹgbẹ̀rún kan lélẹ́yìí ìgbà tí wọ́n fi kọ ẹgbẹ̀rún kan lé bàbá olówó rẹ́rìn gbá. <laughs> àdìsá etí ìmọ̀ ẹgbàdùn sẹ́rẹ̀ sínú wàdá ìtàgbà etí ìmọ̀ ẹgbàdùn sẹ́rẹ̀ sínú àdìsá gbogbo ìgbà tó bá ti déwájú mi báyìí ọkàn mi máa balẹ̀ bówó mi máa pé ni èsì ìlò mọ́tò ńlòkulò èmi gájẹ́rì rẹ tẹ bá dé di mọ́tò sí mo ti dédé o ti fọ́ ọ gbogbo ètò yẹ kọ́ sáfíìsì ọ sáfíìsì rẹ̀ ibi yẹ kó o fepo sí tó lọlẹ̀ ó fepo sí bẹ́rẹ́kì fúlùdì klọ́ọ̀tì fúlùdì gbogbo radiétọ̀ gbogbo ẹ̀ lọ́ mọ́ ṣe dáadáa bẹ́rẹ́kì rẹ̀ ọwọ́ kan ni lọ́jọ́ ẹ̀ máa ṣàdúrà fún ọdún ojúmọ́ olórí dẹ́rẹ́bà tí mo sì fi ọ́ jẹ kì í ṣe pé mo kàṣà dédé fi ọ́ jẹ ó rí pé wọ́n ló sì kejì lọ́dọ̀ mi dẹ́rẹ́bà alákọ̀ọ́kọ́ ńlọ yẹ kí n fi jẹ senior dẹ́rẹ́bà ṣùgbọ́n kò ní mọ́tò tó bí tiẹ̀ àyàn máa ń pè é mọ ìyàn jẹ ni dẹ́rẹ́bà alákọ̀ọ́kọ́ lẹ́yìn kó jẹ senior driver oní ìlẹgbà àdìsá ń mójú tọ́kọ̀ tó bá lọ tó bọ̀ kìí ṣe kó nínú owó tó kó dè ní láti máa ná sọ́kọ̀ mọ́ gbogbo àwọn àrùn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ara ọkọ̀ àdìsọ́ ìyanjú ẹ̀ ni bó ní ṣe wá ní nífẹ̀ẹ́ rẹ bó ní ṣe ní gbé sínú dẹrẹbà fún ọ bó ní ṣe ní gbé fún ọ. ìlọ́jẹ́. ìṣe mọ́tò ń yẹ̀ láyé jọ̀ọ́ wàláì tàláì lọ́jọ́sẹ̀ mọ́tò owó yìí tẹ́ bá tún wá gbé ìlú táwọn alájà pa bá wà ha tẹ́ bá lọ́dún ọkọ̀ lọ́jà báyìí wọ́n máa kí jẹ́ àdé. àgùntàn náà fún àgbẹ̀ mi báyìí iná mi máa wá kí èèdì máa wọ́n tó bẹ̀rẹ̀ rè má dàgbé àpèlú báyìí bá. àdìsá náà wà á hàn ìjọ láyé ìjọ yóò wà mí tó wọ̀lì pé pé yóò wà mí kọ́rùn báyìí táwọn àyàn kọ́ńdú kọ́ńdú yóò wà bẹ́ẹ̀ wù rẹ̀ ẹ̀ gbọ́ iṣẹ́ ẹ̀dẹ́rẹ́bọ̀ wà wú yàn orí èèyàn wà wú àwọn kọ̀ǹdọ̀ rẹ̀ náà máa lọ wọ́n máa bà bàbá bàbá àti gbé bẹ́ẹ̀jì lé o àti ṣe wá o àti wúra bílétà o àti bomi o àti ṣe wá o àti sẹ̀yìn o dísù tó kù sí ká tó lọ gbé wá ni yóò jẹ́ lọ gbé wá. iṣẹ́ wọn wà wúyàn ṣe yóò wúyàn láti fọmọ sí ibi iṣẹ́ mọ́tò kíkọ́. Ah! àdìsá tirayi ìtirayi ṣùgbọ́n ibi tá à ń lọ bọ́ọ̀ ni bá a ti ń ṣe láyé ìjọ́un ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ dẹ́rẹ́bà ń ṣe èyí tó di òní ilé mi fẹ́ sọ bẹ́ẹ̀ni ọba pin yìí pátápátá ó ti rò ó pin kò lè ra mọ́tò ojú ọ̀nà o tó di òní ilé mi ń sọ o èmi ọ̀sọ́ ti jọ òun. torí èmi tẹ́ ń wò yìí owó aláròbọ̀ owó mọ́tò náà lẹ́bùn òun ètò mi dàgbà ìyá mi alájàpá ni sẹ́yìn mọ́tò alájàpá àwọn tí mo ń ṣe káràkátà tì mọ́ tìmọ́tì á sì máa wí tòmẹ́tò wọn ń pè bẹ́ẹ̀ lóko tí àwa pè tìmọ́ ilá ẹ̀fọ́ iṣu èlùbọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ lọ àwa rà látòkodóko tó bá tún dìgbà mọ́ngò áà mọ́ngòrò àwọn ará èkó lẹ́ẹ̀kẹ́ bí nǹkan míì tó bá tún dìgbà mọ́ngò báyìí áà oríṣiríṣi abúlé ni màmá mi ò gbé mi lẹ́yìn àtàwọn òṣìṣẹ́ láwọn ẹ̀rọ ra mọ́ngò káàkiri iṣẹ́ yìí ó wà wúyàn báwọn mọ́tò yìí bá jáde tí wọ́n retí wọn kò sí fóònù ńgbà náà kò sẹ́ni tẹ́ ràn án gbẹ́ngbẹ́ bá ti ṣàdéhùn bíi pé kó dúró bàánú tí wàá bá wa o láago báyìí o kágbó tó pé ẹ ti rí dẹ́rẹ́bà àti mọ́tò pàdà ìtàlẹ́ ọkàn yẹn wàá balẹ̀ gbogbo tẹ́ bá wá rà á nì ẹ̀wà àwa náà ti múra á ti ṣètò rẹ̀ kalẹ̀ àwọn apẹ̀rẹ̀ ńláńlá kẹ̀kẹ̀kẹ̀ wà ńgbà náà ilá bọ́sàpẹ̀rẹ̀ mẹ́wàá ni a ti yanjú ẹ̀ kalẹ̀ tìmọ́ bọ́sàpẹ̀rẹ̀ ogún ni a ti yanjú ẹ̀ kalẹ̀ èlùbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀fọ́ iṣu oríṣiríṣi kódà tó máa ra irú làwọn tí máa ṣe irú wọn tún ṣe tó pọ̀ màmá mi ò tún rà á wọ́n tún bá wa di irú amọ̀rùn àwọn alákòwé ọ̀làkì ẹ̀ tẹ̀mọ́ wá rà bá ń bẹ́ẹ̀ màmá màmá ẹ̀ bá ìwé ara òun lára òun àrùn bí ìgbẹ́ ni ṣùgbọ́n tẹ bá fi ṣe ń jẹ tó lò sí wọ́n máa pọ́n wọ́n lá wọ́n máa pa wọ́n láti pé á pẹ̀lú á oúnjẹ tòní yìí mọ̀ ìyàtọ̀ kò ní mọ̀ pé rú ni iná jí ọta sánsán <laughs> iná jí ó dùn lẹ́nu ìgbà táwọn náà wá já sí i tán kọ́dà wọ́n máa fún ọmọ mi lówó tábà wọn ra àpò rẹ̀ tá a gbé fún wọn wọ́n ra máa yọ ọ lù táwọn ló tún máa pín fúnra wọn tẹ bá tún ní ìnáwó wọn fi sì náwó abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ iṣẹ́ mọ́tò àjàpọ̀ wàá wúyàn yóò wúyàn bọ́ dé òní hàn. nǹkan bẹ nǹkan bẹ ìtàn kan mo fẹ́ sọ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ́lá dírẹ́bà tẹ́lẹ́lá dírẹ́bà ni ní bá ṣiṣẹ́ kọ́mpìnì yìí lówó kọ́mpìnì àwọn òyìnbó ni gbogbo mọ́tò tí wọ́n kó wá tuntun ọ̀ṣàrà zero kìlómítà ń gbogbo wá àwọn dẹ́rẹ́bù ọmọ nàìjíríà wọ́n wá gbé ilé wọn lọ́wọ́ lọ lóríṣiríṣi mọ́tò náà pọ̀ ṣùgbọ́n ẹni tó wá jẹ́ sínú dẹ́rẹ́bà wọn gangan mo fẹ́ sọ̀tàn rẹ̀ kò mo fẹ́ sọ ọmọkùnrin tá à ń wí yá sínú pọ̀ ayé jíjẹ ayé jíjẹ pọ̀ láyìíká kọ́ńbìlì ti ti ń ṣiṣẹ́ gan-an pàdé àyíká kọ́ńbìlì ti ti ń ṣiṣẹ́ àwọn ilé ìtura kéékèèké tó yí ká ilé ọtí tó yí ká ilé oúnjẹ kò síbi wọn ò ti dààmú bọ́bá ti dé bá wa ní senior driver ó náà wà dé yóò máa sabọ yóò máa náwó fà yóò máa rọtí yóò máa mu fà yóò máa rà fáwọn èèyàn àwọn aṣẹ́wó sì tún kún àwọn ibì kan àwọn aṣẹ́wó kún àwọn ibì kan níbẹ̀ àwọn aṣẹ́wó wà yí ká báyìí yóò máa mu tífà yóò máa ra oúnjẹ yóò máa rọtí fáwọn èèyàn. yóò mọ jáwé ń kálukú ọmọ á pè é kódà àwọn míì máa sọ lára àwọn tí náà náà fún ni o máa ní kí ni àwọn òròpó lè ilé ọwọ́ rẹ àwọn òròpó níyàwó ńlé àwọn òròpó bímọ kódà àwọn òròpó ní mọ̀lẹ́bí kankan dìgbò jábọ́ látọ̀run ni bí ṣe máa náwó torí ẹni ọba fi lẹ̀ tó fìyà tó fi bàbá lẹ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ ni kò ní náwó síbò ní òṣèwà náwó ẹni ọ̀fọ̀ arúgbó dẹ̀ ń dé tó fi ìyá arúgbó dẹ̀ tó fi bàbá arúgbó dẹ̀ àbúrò ní bí ogún lẹ́yìn rẹ̀ òun lọ́mọ ìyà tóun jẹ kó tó parí iléèwé òun lọ́mọ ìyà tóun jẹ gbogbo iṣẹ́ tó ṣe gbogbo ọ̀nà tó rìn kó tó di kó tó kọ́ṣẹ́ mọ́mọ́ mọ́tò kún kí iṣẹ́ wa tó bọ́ sí i lọ́wọ́ kọ̀ wá ní dẹ́kọ̀ọ́ kọ́ ya kántábìtì bẹ́ẹ̀ ibi à ń lọ nu. yẹwà tẹ́fádà ara alẹ́ yẹwà bẹ́wulẹ̀ báyìí yẹ́bi singilẹ́tì kọ́ àwọn asẹ́wọ́ máa fọ ọ̀rọ̀ aláyà báyìí wọ́n àwọn asẹ́wọ́ náà máa bá kó rẹ̀ náà máa mówó náà máa fi sanwó ọtí sanwó sanwó pẹpẹ sanwó gbogbo sìgá owó gbó sì ah! ìgbé ayé láyé òní wà yìí rò òpin pátápátá kọjá pé owó tó fẹ́ fi ra mọ́tò tó ihe ni tí ó sì ní bìkítà tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ah, kò lè ra mọ́tò kó gbé fún dẹ́rẹ́bà ibi à ń lọ ló ń bọ̀ wá náà. mi ò ní tàn yín ó sì ní ìrìn àjò dẹ́rẹ́bà yìí ní ìrìn àjò tó ń lọ lálẹ́ ọjọ́ yẹn láti nǹkan bíi six ló yẹ kó ti gbéra gẹ́gẹ́ bí ètò àti ìlànà kọ́ńpínì àwọn òyìnbó tó ń bá ṣiṣẹ́ tí mọ́tò wọn bá gbéra tó kó ẹrù látẹ̀kọ́ tó ń lọ sí màdúgbùrì wọ́n máa ń fún wọn lówó ìrìnà nínú owó ìrìnà yìí ni owó oúnjẹ wà èyí tó bá ní kọ̀ǹdọ́ ẹyọ kan èyí tó ní méjì èyí tó ní mẹ́ta kọ́dà ò ní wọ́n fi supervisor lé àwọn míì wà tẹ́ pé ẹrù tí wọ́n kọ́ wọn ò gbọdọ̀ fọ́ kàn rárá tí ẹrù wọn mọ̀ bà wọ́n kọ́ńtìrì yẹn wípé bóyá dẹ́fà lè ṣe ọgbàdìmọ̀ kọ́rọ́yìn kan tí wọ́n fọwọ́ kan àwọn ẹrù yìí tọ́láwọn dẹ́fà kan náà tẹ́lẹ̀ máa ń ṣe bísínẹ́sì lójú ọ̀nà so wọ́n fi lé irú ọkọ̀ bẹ́ẹ̀ tí fún wọn ṣùgbọ́n dẹ́fà yìí ò nìkan ló ń lọ lọ́jọ́ yẹn wọ́n fún eh, naira owó rìnnà lọ sí twenty naira ni wọ́n fún nínú twenty million yìí ni ó ti jẹun látẹ̀kọ́ tó fi wọ màdúńkùrí láti màdúńkùrí padà sẹ́kọ̀ọ́ padà tí ọkọ̀ bá yọnu bóyá táyà ọkọ̀ kan fọ́ tàbí méjì fọ́ kọ́ńpìnì tá à ń wíyà àwọn èèrà nǹkan àlòkù gbogbo ohun tó bá ṣe mọ́tò wọn pátá nǹkan tuntun ni tí wọ́n ti pè wọ́n lọ́hùn-ún tàbí wípé ẹni bá ti fún láti pé gbogbo tó bá ṣẹlẹ̀ sí mọ́tò yanjú rẹ̀ gẹ́gẹ́ bí ti senior driver owó tí wọ́n fún un ni bí táyà bá fọ́ yọ̀rà táyà míì bẹ́lẹ̀ bá ṣe yọ̀rà táyà míì yọ̀ gba gbogbo rìsíìtì yìí dání àwọn tó bá bá a ṣiṣẹ́ yọ̀ gba rìsíìtì lọ́wọ́ wọn bóyá mẹkáníìkì ni mo tó ń jẹ́ mẹkáníìkì sì nìyẹn o gbogbo sí ọwọ́ lọ́gbọ̀dọ̀ ní rìsíìtì gbogbo tó bá mú mọ́tò lójú ọ̀nà ó ṣe táyà ní o ó ṣe rímù ló bàjẹ́ ni o ó ṣe pé lára ẹ́ńjìn náà ni tàbí lára jíà tàbí nǹkan míì gbogbo àwọn ẹ̀tọ́ yìí ni yóò ṣe sára mọ́tò padà ní tuntun àwọn èèlò nǹkan àlòkù bẹ́ẹ̀ àwọn sẹ́ẹ̀tì míì wà bóyá tẹ bá wọ ọbẹ̀ wọ́n ní kí wọ́n jáwèé kan kí wọ́n já rìsíìtì kan gbogbo ọkọ̀ tó bá ti ń já tó bá yìn kúlòdì náà gbogbo náà jáwèé yẹn dandan ni kò já gbogbo rìsíìtì àbí tíkẹ́ẹ̀tì máa ń fún wọn láti stéètì kínní sí kejì ìyẹn ni ìtumọ̀ owó rìnnà. arákùnrin yìí bó ṣe gbéra látèkó ọmọ jayéjayé gbogbo bí ẹ ti ń dọ̀dọ̀ ọkọ rẹ̀ lọ́wọ́ nínú kọ́mpínì ó ti bọ́ sẹ́yìn ó ti bọ́ sẹ́yìn fẹ́ǹsì ó ti bọ́ sílé ìtura kan ó mu ọtí ìgò kínní ìgò kejì ìgò kẹta ìgò kẹrin ìgò karùn-ún ń ṣe fàájì àwọn aṣẹ́wó yìí ká àwọn ọkùnrin láwọn dírẹ́bẹ̀ ẹgbẹ́ rẹ̀ àtàwọn aládùúgbò tí wọ́n ti mọ̀ ọ́n àtàwọn tí wọ́n wá ṣe fàájì nílé àwọn àtúrà yìí náà ilé oúnjẹ táwọn náà ti dá mọ̀ tẹ́lẹ̀ pé náwó náwó ni gbogbo wọn bá ti rí báyìí gbogbo wọn ti rọ́ bá ah, senior driver senior driver òun náà mọ̀ ẹ̀yọ̀ yọ̀mọ̀ ẹ̀yàn yọ̀mọ̀ rìn yọ̀mọ̀ àwọn ni wọ́n ti pèsè ibi tí ó jókòó lẹ̀ wọ́n jẹ́ pé bẹ́ǹchì tó dáa bàgà tó dáa ńbẹ̀ nìkan ti jókòó lẹ̀ ńbẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ ọmọgbọ́n tí ó fi lẹ́nu òdìdé wọ́n ìsara wọn náà ló bá jókòó ńbẹ̀ tẹ́lẹ̀ ó ti tìrì lọ́wọ́ ká abamẹ́wọ̀ bí ẹmọ bọ́n bí ẹmọ bọ́n bí ó ti fún láàyè tó dáa. láyè tí sọ̀rọ̀ àwọn aṣẹ́wó tó wà láyìíká ó ti máa jà èyí tí ọ̀fẹ́ gba wájú láti ní pé òun gangan ló ń jókòó súnmọ́ ara àwọn tó tún jẹ́ mẹ́wàá rẹ̀ ọkùnrin yìí tí wọ́n ń bá náwó yìí àwọn tó nífẹ̀ẹ́ sáwọn aṣẹ́wó tẹ́pẹ́ àwọn aṣẹ́wó kan ti nífẹ̀ẹ́ sí wọn pé dáàbò tó bá ti wá èmi ni ẹgbẹ́ fún o àwọn ló tún máa rin ọ̀nà kan ìjọ tó fẹ́ wá lágídì ló máa fọwọ́ blọ́ọ̀kì ẹ̀ wọn ò ní jọ́ lọ́dọ̀ senior driver dé èyí tó ti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìrìn ló máa fọwọ́ pass báyìí tó fi jókòó ní ẹgbẹ́ ọ̀dọ̀ senior driver jọjọ máa jayé papọ̀ tó bá fẹ́ ra súyà àwọn eléyìí kúrò ní súyà ra súyà one thousand wọ́n ra súyà fifty thousand súyà fifty thousand àwọn àbókí bẹ́ẹ̀ tán mọ súyà ṣe ah! èyí ó jẹ súyà sí gbàgbé ilé pápátá tí àwòrán bá dáná oúnjẹ kalẹ̀ gan-an oúnjẹ ò ní wù jẹ mọ́ tí ó gé súyà onígbàṣẹ́ ń gbé tó tó gbé àlùbọ́sà ìgbétò oní gbogbo ẹ̀ ló ṣe pèsè rẹ̀ kalẹ̀ tó pàkéjì ẹ̀ ó ní bí wọ́n ṣe dì í tó bá túlẹ̀ báyìí ah! nǹkan ọ̀pọ̀ nípa ń sọ̀kájú ẹ̀ gbàgbé ẹ̀ bẹ́ ẹ pé ọgọ́rùn-ún jókòó tẹ gbóríṣì rẹ̀ mẹ́wàá kalẹ̀ tẹ gbé kan síbi tẹ gbé kan síbi tẹ gbé kan síbi kọ̀ sáà ń kánjú torí pé bá kánjú gan ọkàn jẹ́ wàá múndì ara ẹni wàá jẹ jẹ jẹ ọtí náà nílẹ̀ yìí ọtí wọn kó kalẹ̀ rẹpẹtẹ yìí irú èwo lọ fẹ́ mu bẹ́ẹ̀ ìbá ti dé òun máa ra bí apọ̀lọ̀pá ni àwọn ti dá a mọ̀ ẹ jẹ́ ká gbàgbé àwọn ti dá a mọ̀ eléyìí ẹsẹ̀ pé ẹ fún wa ń gò kẹ fún wa ń gò méjì tó bá ti dé báyìí gbàrà owó àwọn tó bá ń lẹ̀tẹ̀ tí mọ tí bọ̀ ìwádìí pé kátọ̀ mẹ́wàá ló ti mi bá ṣe méjì ni wọ́n ṣírò rẹ̀ mọ owó ẹ̀ ni báwọn ṣe ń yanjú ẹ̀ nìyẹn owó etí ẹ béèrè wípé mélòó la mu èló lówó mi ló máa ń sọ wọ́n fún ní bíìlì three hundred thousand naira níbi àpàdọ̀ bẹ́ẹ̀ ni wọ́n fún ní bill five hundred thousand tó bá jókòó bíi three hours ibẹ̀ ti kún ẹ̀rọ pélére ńlá kan lọ́wọ́ play ń bẹ̀ ni ibẹ̀ ti kún bíbà àti inú ilé àtìta àti Faranda everywhere àdẹ́gbẹ́ títì gbogbo ibẹ̀ ti kún à mọ̀mọ́ ẹ̀ tó bá tẹ̀yìn bá dọ́dọ̀ ẹ̀ lójúmọ́ wọ́n tó máa àti fẹ́ àgá rẹ̀ǹtì tó wà mẹ́ẹ̀ wọ́n tó lọ rẹ̀ǹtì àga fún àga ni orí rẹ̀ náà wọ́n ṣírò owó yìí mọ́. kódà ọ̀pọ̀lọpọ̀ owó tí wọn ò ní ná ń bẹ̀ wọ́n tún sí i kún báwọn ṣe ń jayé nìyẹn bó ṣe ń ba ayé nìyẹn títí wọ́n ń lòdù mọ́tò ẹ̀ lọ́wọ́ ẹ̀yin náà wá wòran ẹ wò ẹ ẹni tó ń wa mọ́tò lọ sí Màdúngùrì tí ò tí ì kú òlékòó tó ti mu ìbò stout mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá tó ti mu kátọ̀ nǹkan jókòó igbó sì ló gbé lọ́wọ́ hẹ́rìmọ̀ yìí òye yín igbó nìkan kà lọ́wọ́ yìí a ah, ẹ̀rẹ́ lọ́wọ́ à ìbáwọ́ bàbí ni wọ́n lòdù mọ́tò tán gan tí wọ́n á pè báyìí kò ní jọ kí wọ́n fọ́ kọ́ lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n fi fi style gbé wọnú kọ́mpínì káwọn tó jẹ́ ọ̀gá rẹ̀ nínú iléeṣẹ́ yẹn kan má bàa mà ó ti ní pákéjì wọ́n ti bá a fọjú wọ́n ti rẹnu wọ́n ti fípẹ̀m sí lára ẹ̀ lè gbóòórùn ọtí lára rẹ̀ bí wọ́n ṣe dọ́gbọ́n nìyẹn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n gbé wọnú mọ́tò yóò ti láti mọ́tò gbìlà gbogbo ń tó yẹ kírú ẹni yìí kó wò lára mọ́tò kó check kó wo gbogbo inú ọkọ̀ kó ṣí bonnet kó wo gbogbo engine wò kó wo radiator kó wo kó rìn yíká kó wo gbogbo táyà mọ́tò gbogbo àwọn nǹkan tó dìrọ̀ mọ́ mọ́tò lábẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn níwájú lókè nísàlẹ̀ gbogbo inú àlàfo mọ́tò yẹn kó wò ó fínífíní eléyìí ọ̀ráyè àti wò ó ẹni tó ti wà lẹ́rẹ̀ẹ́ tó bá kíkì mọ́tò báyìí ground tó wọ́ ọmọ ẹ̀ níwọ̀nba tó gbé mọ́tò jáde ìdápẹ́ mọ́tò tuntun gàbádáyà ni kì í sàlòkù rárá mọ́tò ti tán òun náà lọ́kọ́ jẹ́ nọ́mbà one driver tó ń wà bó ṣe gbé jáde nìyẹn lọ́wọ́ kan ló ń lọ ló ń lọ à tá à ń wí yìí sound system ọwọ́ àánú ẹ̀ tẹ́fẹ́ play cassette tẹ́fẹ́ gbọ́ rédíò kò sí tẹ́fẹ́ gbọ́ amẹ́ríkà rẹ̀ kò sí tẹ́fẹ́ gbọ́ nínú àwọn mọ́tò báyìí tẹ́fẹ́ ẹ bá wọnú ẹ̀ gan lásán ó kọjá bẹ́ẹ̀ mọ́tò tuntun bàbá dára ní ìgbẹ́ ìgbò wọn ti dé wá. bó ṣe ń bá yí lọ nìyẹn ẹni tá à ń wí yìí gan-an bó ṣe jáde kúrò ní kọ́ńpínì tán lára àwọn àyíká tá à ń sọ yìí ó ti tó tẹ̀ mọ́lẹ̀ àṣẹ́wó méjì tó bá wọnú mọ́tò wọ́n tó kó ọtí rẹpẹtẹ súyà jíjẹ mímu wọn kò sínú mọ́tò mọ́tò tá à ń wí yìí ní ẹ̀yìn dírẹ́fà ó tún ní kóòtù kan tẹ́ pé èèyàn mẹ́ta lè súnmẹ̀ bẹ́ẹ̀dì kan tó wà lẹ́yìn rẹ̀ láti àyè dírẹ́fà yẹn náà níbi ọwọ́ ọ̀tún bí owner side yẹn lẹ́gbà wọbẹ̀ ẹ lè fi kọ́tì kọ́tì ń bá wa ẹ lè fà á kúrò ńbẹ̀ ẹ lè sùn sí ẹ lè ṣe láàbọ̀ wọ́n ń ṣe mọ́tò yìí lọ́jà lórí pé ó tún ní wíńdò wíńdò bíi ẹ̀gbẹ̀gbẹ̀ bíi kóòtù yẹn ẹ lè gá táyífẹ́ ọmọ wọbẹ̀ látàbẹ́ ẹ lè gá sókè ẹ lè gá sálẹ̀ lè gá ó ní bí wọ́n ṣe pákéjì ẹ̀wà mọ́tò tó dáa ni mọ́tò tó kọjá bẹ́ẹ̀ ni ni wọ́n gbélé lọ́wọ́ ó sì ṣiṣẹ́ débẹ̀ ni wọ́n fi gbé e fún un kò ṣe pọ́kàṣà déédéé gbé e fún un bọ̀tì náà pàyí pọ̀ ó ṣe wá ń náwó tó ń rìnrìn àjò rẹ̀ yìí kò hàn sí kọ́mpìnì rárá torí pé àwọn òyìnbó àwọn kì í sọ̀yàn wọn dàbí àwọn aláwọ̀ dúdú àwọn aláwọ̀ dúdú là máa ń ṣoré fún yàn láti máa sọ káàkiri ẹbùn yàn lówó ẹ tún máa sọ bí ó sì náwó bó ló ṣe lè bùyàn lágbájá mẹ bó ló ṣe lè bùn àbá lágbájá òyìnbó kì í ṣe tó o bá ti bùyàn ní nǹkan òbùn nìyẹn o ò bá bùn lójú ẹsẹ̀ kó fa nǹkan yẹn ya kò kàn yẹn mọ́ o ti bùn o ti bùn nìyẹn láìpẹ́ òyìnbó nìyẹn so ni ò jẹ́ káwọn òyìnbó mà ni ò jẹ́ ó bọ́ lọ́wọ́ rẹ̀ bá pẹ́ aláwọ̀ dúdú ló bá ní iléeṣẹ́ tó wà ní kò lè lójú oṣù kan méjì lọ àṣírí ẹ̀ ti máa tú wọ́n ti máa lè dànù bó ṣe ń bá a lọ nìyẹn àwọn yẹn bá a dé ká tó dé Ìbàdàn ìlú kan wà ń bẹ̀ àwọn dúró bẹ̀ wọ́n tún jáyé ìbẹ̀lẹ̀ àwọn aṣẹ́wó tọ̀hún yẹn ti sọ gbàtà tó máa jáde àwọn tó gbó mọ́ lára gan kò túmọ̀ bí five million lẹ́tọ́ gbé mọ́ lára ń bẹ̀ kò mọ̀ bẹ́ẹ̀ kó ti wà lẹ́rẹ̀ẹ́ ẹni tó ti yó sẹ́ǹsì yẹn ò lè fi bẹ́ẹ̀ wà kò mọ tó ń ṣe tó bẹ̀ mọ́ bó ṣe rí mọ́tò yẹn gan wàbí àgbẹ̀ ọtí tó mú yẹn ti mọ́ra ó ti mọ́ra pẹ̀lú mọ́tò wíwà ká fa gbó fa sìgá ti mọ́ra so kò já kó lè wá já bó ṣe ń lọ nìyẹn bó ṣe ń lọ nìyẹn ló ń tẹ àmọ́tò tuntun ni ló ń lọ ya ló ń lọ ló ń lọ ló ń lọ ìgbà tó dé Ìbàdàn ó kú níbi ọjọ́ yẹn ni láti wọ ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ ìlọrin expressway lórí tá mọ́tò ń jútọ̀ lẹ́gbẹ́gbẹ́ ayútọ̀ ah, tó ayútọ̀ ní ẹ̀pàdé ẹ̀pàdé wájú ni ò dá o wájú ni ò dá o ẹ̀pàdé o ẹ̀pàdé tẹ́ ń pariwo ni ẹ tó ń kájú kó yútọ̀ yútọ̀ yútọ̀ làwọn mọ́tò yútọ̀ àmì nǹkan fẹ́ lè kọra kọlura wọn àmì ìwọnú gọ́tà táyà ìwọnú gọ́tà kẹ́ tó ń fa gidi fún ajáde àmì táyà wá wájú wájú wọnú lórí kàkàkàkàkàkàkàkà gàgàrà ọlọ́ṣà gidi tí wọ́n ń gbé ìbọn tí ọ̀tá ń dún kàkàkàkàkàkàkà ní ìbọn ọtọmátìkì gidi wọ́n ti dá àwọn mọ́tò lọ́nà rẹpẹtẹ àwọn tí wọ́n ń ṣe kòbóbò fún wọn ń ṣe fún bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń sálàdà tí wọ́n ń gún lọ́bẹ̀ wọ́n ń gún wọn tí wọ́n ń gba gbowó ọwọ́ wọn gbogbo fóònù ní gbogbo tó wà lára àwọn kálukú ni wọ́n ń gbà ni wọ́n ń ṣáàjìrì mọ́tò àwọn olè pọ̀ mọ́tò bíi mẹ́ta ni wọ́n fàyè kalẹ̀ tí wọ́n ń yèbá sókè kàkàkàkàkàkà ọ̀rẹ́ tó mú ariwo gan. arákùnrin náà ó rí wọn náà pọ́n gbogbo dé làwọn yẹn ti ń pariwo yúntọ̀nù oníkàlùkù ń pariwo gbogbo yẹn ti pẹ́ pẹ́ títì iwájú yẹn ò ṣe lọ rárá kò ṣe lọ bó ṣe yúntọ̀nù nìyẹn ló bọ́ wá síbi gáràjì ọjọ́ ọlọ́run ló ní kó yà wá bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ni gbẹgẹdẹ ó ti gbiná ìbá ti mọ́yà lágbọ́pọ̀ bá sí àwọn olè lójú ọ̀nà tó ń lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ tí ọba kú ti sáré jù pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí fi ń bọ̀ ọ̀nì náà ó lè bá ìgbà tí àfi náà ń dé lọ́rin déjẹ́ bá ọtí yọ dá lójú rẹ̀ tí ọba tó mọ̀ mí kan ibi gbẹgẹdẹ ó ti gbiná ìlótúndé yìí ẹ gbọ́ ó ń dé gáràjì ọjọ́ tó yí ọmọ wọ bẹ́ẹ̀ láti páàkì báyìí ọmọbìnrin kan lọ́kọ́ yọ sí. Ah, gẹ́gẹ́ bá eh, eh. ẹ kú ọjọ́ mẹ́ta àmọ́ tí rójú yín bí ti pẹ́. ó wá wo ẹ̀gbẹ́ ó bọ́ sígbà tí ó paná mọ́tò tán tó yọ kọ́kọ́rọ́ ó wá bọ́lẹ̀ ó sílẹ̀kùn ó bọ́lẹ̀ ó pa mọ́tò dé padà kú mọ́tò dé padà ó tì í. ó wá ní à. Ah, ah, ìbọn mo ti mojú yín rí àti ó ní à ẹ rántí mi mọ́ lọ́yọ̀ọ́ nígbà tẹ́ ń bọ̀ látọ̀nà ilẹ̀ haúsá tí bírèkì mọ́tò yín ní fọ́ọ̀tì láti wọ ọ̀yọ́ tí bí apàdà kan wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ báyìí tá mẹkáníìkì wà ń bẹ̀. àwọn tí rántí wọ́n nìyẹn. ó nìyẹn o. ó mọ̀ tó ń fààyè sí i ní à gbogbo. gbogbo náà ń túnra ṣe òun ìgbà kan fara ojú ẹ̀ máa tún dán. ẹ bí yẹn ṣe wọlé sí lára nìyẹn bó ṣe wọlé sí lára nìyẹn ọmọ rí bì kankan kan ló yẹn ni ó dẹ̀ wọlé bó ṣe fà á gẹ́gẹ́ nìyẹn ọfà lọ bí tó mọ ná kó di ti bẹ́ẹ̀. bọ́tà ẹ fún wa ẹ fún wa sì fẹ́ fún gbogbo ẹ. náà bá ń dà ọmọbìnrin yìí ògbólógbò ni. tó bá ti bu ọtí síbi tọ́mìnà tó kó báyìí yóò gbé sí lẹ́nu yóò gbé sẹ́gbà dírẹ́bà lẹ́nu èèmọ̀ sábà yóò tó bu omi òun ọ̀rà afẹ́ àwọn bà á fẹ́rẹ́fẹ́ yóò tún gbé kalẹ̀ èyí tó bá tó ń bù tó tó ń gbé sẹ́gbà lẹ́nu báyìí àbí tó bá dà tán bá bó ṣe bá a yín nù fá bí ìgò méjìlá kátó nǹkan ló tún mú bẹ́ẹ̀ asọ́mọbìnrin yìí ti fura sí àpò rẹ̀ gbogbo bó ṣe ń dọ́gbọ́n gba owó lọ́wọ́ rẹ̀ pé káwọn ra sìgá kó lọ súyà wá kọ́ lọ ra wá kọ́ lọ rẹ̀yìn ó ti rí i pé ebè ń bẹ lápò tó ga owó ńláńlá ń bẹ ní àpò rẹ̀ ọmọbìnrin yẹn sì mọ̀ pé àwọn tó bá ti pẹ́ ìdí nàbì tó ti pẹ́ nídìí aṣẹ́wó gidi tó ti ṣiṣẹ́ èyí tó ti rí àlùdí àpàdé iṣẹ́ aṣẹ́wó àwọn yìí ò máa ròyìn pé iṣẹ́ aṣẹ́wó mọ̀ dáa iṣẹ́ tó fẹ́ pé ṣe pé tó iṣẹ́ aṣẹ́wó láyé yìí ọ̀fẹ́ mọ̀ sí tìlú wọn bá ń sọ̀rọ̀ ẹni bá jẹ́yàn gidi máa wò pé sọkúsọ ní sọ kìí ṣe sọkúsọ ṣe bí iṣẹ́ tíyàn bá mọ̀ nípa ẹ̀ náà lèyàn sọ àbí iṣẹ́ tíyàn bá kọ́ lápọ̀yanjú tó mọ̀ ibi náà lèyàn sọ ń parẹ̀ wọn ò lè fi kápẹ́ńtà sí pé tíṣẹ̀ rẹ̀ dà bí ọ̀dà kó níṣẹ́ kápẹ́ńtà ọ̀dà kò lè wí tẹ bá sì gbà àwọn aṣẹ́wó náà wípé ah, iṣẹ́ aṣẹ́wó tẹ̀ ń ṣe yìí sọ́dà àbí ọ̀dà. a wọ́n ní kò yí sẹ́kọ́ bá dáa tó ní o. ó ti wo àpò arákùnrin yìí pé owó ńláńlá ń bẹ ń gbogbo àpò gbogbo àtàkù ẹ̀yìn àtàkù ẹ̀gbẹ́ àtàkù wájú tó fi mọ́ báàgì tó fi kọ́rùn kékeré owó wà nú ẹ̀ ọmọbìnrin ti wo pákéjì tó fi lè gba owó yìí lọ́ba sọ fún mi ọ̀gá dírẹ́fà nítorí tẹ gbọ́dọ̀ tẹ kọjá oníkẹwà mọ́lé ọ̀dọ̀ ọ̀hún ẹni tẹ̀ bá ń padà bọ̀ mọ́ ni pípadà bó lẹ́mọ̀ padà yìí ọmọ yìí kẹ́ ẹ mọ́lé mi. ìyẹn bá ní ká. kò sí tó bá dínú ẹ̀ náà kò sí tó bá dínú ẹ̀ tó bá ti ṣe tán mọ́ mi sílẹ̀ òjìlá. bẹ́ẹ̀ òjìlá síbí yìí. ó ti ń sọ yìí ní dọ́gbọ́n rọ bàbá yìí lọ́tí ní ń kú ọtí sẹ́nu dírẹ́bà lòun náà ń fàáfin olùsí aṣẹ́wó yìí sì gbọ́n kò béèrè fún pẹpẹ súù súyà ní ń béèrè fún súyà ló gbé kalẹ̀ tí fi ń tọ̀ fún senior driver ọ mọ̀ pé àwọn míì mọ pẹpẹ súùpù ṣe débi wípé tọ́tọ́jú rẹ bá dí fọ́tí tó ti dí bẹ́rẹ́kẹ́tẹ́ ìgbà tó bá fi mu síbi pẹpẹ súùpù mẹ́ta yóò tún là ń wọ̀n ba kò béèrè fún pẹpẹ súùpù kò gbé pẹpẹ súùpù kalẹ̀ tẹ́ ẹ ti rọ́gbọ́n bá rí. ọ̀gá dírẹ́bà rò pé ní fi òun ní fọwọ́ láyà lọ́ba gbọ́tí sí lẹ́nu tó bá sí tọrọ yóò tún fọwọ́ láyà yóò gbọ́tí sí lẹ́nu òun rò pé òun rí fà ni ní <laughs> ń fọwọ́ lẹ́yìn lẹ́nu àpẹ́ ìtẹ̀yìn ó sì lẹ́nà ọmọ ọ̀fẹ́ nù. ní ti ń fọwọ́ láyà ti ń fọwọ́ lẹ́yìn ní ń fọ́ ra wájú wọ́n tó wò fi ló ti pẹ́nẹ́sì kan ti fi há lẹ́nu ni wọ́n fà á fìn abẹ́nẹ́sì gbókè o àfisí lẹ́nu yóò tó fà á fìn àsásẹ́wó máa ti ń ṣe tásẹ́wó bá gbé ọ tí yóò ṣe gbígbà tí omi yóò kàn fẹnu rá ni yóò tó gbé e kalẹ̀ tó bá gbé e fìrì sẹ́nu ọ̀gá dẹ́rẹ́bà àbí tó bá parí tinú kọ́ọ̀bù ni bàbá yìí wá wà lẹ́rẹ̀ẹ́ bó ti bó ti wà lẹ́rẹ̀ẹ́ dáadáa ní pé ọ̀gá. ẹ jẹ́ ká lọ lébi tí mo sọ yẹn bọ́ ẹ bá gbé à tí kò jìnnà. ẹ̀gbọ́n mi lè máa sùn lónìí. ó ní mi lè sún bẹ̀yẹ o mọ́tò yìí mi fẹ́ fi sílẹ̀ mọ́tò tuntun ni inú mọ́tò yẹn mo fẹ́ sùn ní òkè. ẹ kò ní ọ̀dà ẹ má jẹ́ ká lọ mọ́ ẹ má jẹ́ ká lọ tẹ́ bá ń padà bọ̀ wá kí wọ́n mọ́lé òun. ló bá fà á dìde ilẹ̀ rẹ̀ ti sú òkun ti kùn ṣùgbọ́n àwọn mọ́tò ti ń lọ ti ń bọ̀ ti ń páàkì ti ń jáde ń tan òye lẹ́ẹ̀kọ̀ọ̀kan síbi àwọn tí a páàkì mọ́tò sí tó mú un lọ yẹn bó ṣe wá mú un débẹ̀ tí ń fọ ọwọ́ dírẹ́fà láyà tí ń fọ ọwọ́ lẹ́yìn ká tó tó fọ̀ ó ti tú bẹ́líìtì dírẹ́fà ó ti mú un sọ́wọ́ kọ́nà kan bẹ̀ ní òkun ó ti tú ṣòkòtò rẹ̀ ó ti tú bẹ́líìtì ó tú bọ́tìnì wá ọkọ̀ bọ̀ ló gbé babalẹ́yìn jáde ló fa dírẹ́fà wálẹ̀ ló wálẹ̀ tán yẹ́yẹ́ pátápátá sẹ́ẹ̀sì gbàgbé wípé gbogbo owó tí dírẹ́fà ní ó kó sápò ọ̀tún àpò òsì àpò ẹ̀gbẹ́ àpò inú jíǹsì tọ́wọ̀ ni ó ti fa tòkòtò wálẹ̀ tán pátápátá sẹ́ǹbà lọ o. ọmọ aṣẹ́wó yìí sì nìyí tíkẹ́ẹ̀tì péńpé tọ́wọ̀ kò sí nǹkan kan lábẹ́ rẹ̀ ẹ̀wù péńpé tọ́wọ̀ sọ́rùn kò sí nǹkan kan lábẹ́ àwọn eléyìí ti múra ṣẹ́ rẹ́dímèdì ni ibi iṣẹ́ bá ti bá wọn làwọn ti ń sa lọ lẹ́nu kan sá lọ́ba gbé sàǹdà dírẹ́fà jáde ó yẹ kó ti yé eyín ẹrù rẹ̀ bó ṣe fọwọ́ ọlọ́wọ́ kan lòlòlò ń fi báyìí ọ̀nànú sà ló lè mọ́ lọ́wọ́ ní ń ní ń dẹ́fà láyà ní ń dẹ́fà bí a. ilé mi ti jìnnà jù ẹjẹ kọ́kọ́ sọwọ́ kan bí iná tó bá ṣe díẹ̀ ká máa lọlé. ṣé. ìgbàgbé bó ti fa tòkòtò dẹ́fà wálẹ̀. gbogbo owó tí ń bẹ lára dírẹ́bà pátá ń bẹ níbi ṣòkòtò ní máa ń fọ ọwọ́ ló ń fọ́ra dírẹ́bà láyà ní ń fọ ọwọ́ gi rẹ̀ ní ń fọ́ra láyà tòun náà bá ọ̀fà mọ́ra lọ́kọ̀ ọba bí aṣọ ní ń fọ́rọ̀ yàn ní ń fọ́ra lẹ́yìn ní ń fọ́ ní wọ́n ń lọ ìgbà tó jọ́ mi po ó ti kọ̀yìn sí dẹ́rẹ́bà ẹni tí ń wí ti yé yín lọ́bẹ̀rẹ̀ bíbà tó fẹ́ mọ́kúta lọ́yọ̀ gbọ̀ngàn lẹ́yìn ó gbé sí dírẹ́bà sẹ́ẹ̀sì mọ̀ pé kọ̀wọ́ pátákọ̀wọ́ kankan iṣẹ́ bẹ̀rẹ̀ òun náà ló mú kí dírẹ́bà sàǹdà dírẹ́bà ló fi nù sókè nù sálẹ̀ ó gbé sẹ́nu ẹ̀ lọ́gbà wọlé wọ̀nba ni dẹ́bà náà tì í àṣẹ́wó ah, ọ̀dà o ọmọ bó ṣe ń kẹ̀dí ni. tí kẹ̀tí ń pọn fún látẹ̀yìn onídẹ́rẹ́bà ti fò lọ lódì mọ́dì ìdòdò ń kọ́ lọ ní kó sẹ́fun ní ń gba ọmọ kà ní ń gbági mọ́lù kíkankíkan sẹ́ẹ̀sì gbàgbé tó fà wálẹ̀ gbogbo owó rẹ̀ ń bẹ́ ń sàlẹ̀ tóbi owó wà gbogbo owó ń páàkì wà ọmọ nǹkan kan sínú ọmọ gbogbo mílíọ̀nù mílíọ̀nù tó páàkì sápò ẹ̀yìn méjèèjì àpò ẹ̀gbẹ́ àpò wájú àpò inú ó ti kó gbogbo ẹ̀ jáde tán pátá sẹ́gbàgbé òun bẹ̀rẹ̀ olùṣiṣẹ́ ó gbèdì sí dírẹ́fà lẹ́yìn dírẹ́fà náà ló lẹ́yìn òun dì lọ òun dorí kodò gbogbo owó abẹ́ ọ̀mà tó fi mọ́ ti ní ń kọlù lọ ní ọmọ bí ṣe ń ṣe é dàbí ìgbà tí dẹ́rẹ́bà ti wà lìjẹ́ náà ni ọbẹ̀ lè rira ẹ̀bọ gbogbo sẹ́rí lẹ́yà tó nǹkan sí báyìí yọ pòkì yọ báyìí ló ẹgbẹ́ bàbá rẹ̀ lè kò dúró wọ́n ọ̀dẹ̀. ó ṣe tí ó ṣe tako kò dúró kí n fóun lówó ti sá lọ kọ̀mọ̀ kankan ní tó ń bu aṣẹ́wó yìí ní ń fa aṣẹ́wó yìí ṣe yẹ̀yẹ́ ipe ọ̀dẹ̀ mo ìpínlẹ̀ ẹsẹ̀ wọ gbòòrò ni ẹsẹ̀ wọ Ìbàdàn ní sá kò tí ì dá a mọ̀ kí n kangi fún un tó báyìí kí n sangi mọ́lù ẹ̀ tó báyìí kọ́ má dúró gbowó mógùn ọ̀dẹ̀ dìndìnrìn ó ti sá lọ á kìíní yẹn dùn mọ́ kò ṣerú ẹ̀ rí òun gangan wà lẹ́rẹ̀ ọtí wà lára lọ́ba fa sòkè tó tètò kòtò sókè padà lọ́ba de bọ́tìnì ló de bẹ́líìtì ní bá rìn lọ kòbìkòbì ọ padà síbi tí wọ́n ti ń fàájì torí kò jira síbẹ̀ ìgbó débi náà tó wo ọ̀rọ̀ yóò wá ni kò wá lọ́ba wọ́n fóun sìgá kan. sìgá tó fi há ẹnu tó sáná sí i ọkọ̀ bá kò kókó mú jáde àpò kínní kò sówó ó kọ́ bọ̀ kejì kò sówó ó kọ́ bọ̀ kẹta kò sówó ó kọ́ bọ̀ kẹrin kò sówó ìkarùn-ún gbogbo àpò ló kọ́ bọ̀ kọ́bọ̀ sí rẹ̀ báàgì kékeré tó gbé kọ́rùn tóun gùn wálẹ̀ ó wọnú rẹ̀ kò sówó kankan ó ní pàgà ìgbà yẹn ló lójú rẹ̀ wá là wípé àṣẹ bíbẹ̀rẹ̀ tí aṣẹ́wó bẹ̀rẹ̀ ó ti kó gbogbo owó ìyànà ládé yìí o ibi tá à ń lọ ládé yìí ẹni tí ń pèyàn múgùn tí ń pèyàn dìndìnrìn tí ń pèyàn ní mùsùn ọ̀gọ̀ tó lọ́sẹ̀sẹ̀ wọ sí aṣẹ́wó ni bóun ṣe kan igi mọ́ ìlú rẹ̀ tó kò dúró gbowó tẹ ẹ sá lọ kò mọ̀ pé gbogbo bíi hundred million ti ń bẹ lápò rẹ̀ aṣẹ́wó ti kó sá <laughs> ẹ gbọ́dọ̀ rẹ́rìn o ṣe pé kí mo lọ́ọ́ fìlẹ̀ nu ìgbà tó bá rí bọ́wọ́ àfọ́sẹ́rìn dáàmú ẹlẹ́rìn pé ìtọ́ ìjẹ lóyún o èmi ọ̀fẹ́ rí <laughs> àfọ́tí mo dá lójú èèyàn tí tájí katọ̀ tó ti mú ojú kílíà lọ́wọ́ kan ìgbà yẹn ló mọ̀ pé òun ṣàgbákò ìgbà yẹn ló mọ̀ pé aṣẹ́wó gbọ́n ju òun lọ olóhùn bú tẹ́lẹ̀ yóò fẹ́ gbogbo ewu tóun bá aṣẹ́wó yìí ara àwọn lòun bú gbẹgẹdẹ gbiná gbẹgẹdẹ gbiná ń bẹ lọ́jọ́ ìṣe yìí ń tọrọ owó sinadi àwọn táwọn táwọn yìí ń bẹ lọ́jọ́ ìṣe tó bá lọ jọ́ńsọ̀ ọ̀dọ́ ẹ̀ bá ti ń tọrọ owó owó tí ó ti padà sẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ báyìí kò kankan ní lára tí mo fi ní kí n ká ẹ ayé èèyàn mi bí ìgboro bá ṣe ń lọ tẹ bá ti ń wo YouTube channel mi tẹ bá ti subscribe bí ìgboro bá ṣe ń lọ àwọn ọmọ ẹja yín sí i ẹni tó bá létí tó bá gbọ́n áá dẹ̀dẹ̀ ni kọ́mọ rí tiẹ̀ mú bẹ́ẹ̀ tí o bá wò pọ́kù díẹ̀ kó já sí kòtò àpá ti kọ̀rẹ́tì ara ẹ̀ ìwọ tó jẹ́ dírẹ́fà tó mọ tí para sórí díẹ̀ ń délé yìí ọtí mímu pẹ̀lú mọ́tò kò bára wọn mu o igbó fífà pẹ̀lú mọ́tò wíwà kò jọra wọn aṣẹ́wó dídó aṣẹ́wó gbígbé ṣìnà pẹ̀lú òwò mọ́tò kò bára wọn dọ́gba kò lọ papọ̀ òkúta ló jẹ́ tó ẹni tó bá fẹ́ ṣe òwò mọ́tò láṣẹ là tó fẹ́ ṣe láṣẹ yege tó o fẹ́ wàhálà wàhálà ah, àbí kò sọ́ra ẹ gidi àbí kò sọ́ra ẹ o ìmọ̀ràn lèmi ń gbà mo lè ń já ẹ sí ni ó dàbí wọ́nì wàá rí gbádùn mi ó ní opportunity owó yìí mọ́tò tuntun wọ́n gbé fún un ṣùgbọ́n pàtó bá sọ opportunity mọ́tò tuntun nù tó wá rí mọ́tò àlòkù wà tó rí ire ṣe tó rí orin rere gbé ṣe bí mọ́tò tuntun bó ṣe fẹ́ gbé orin rere ṣe bí mọ́tò àlòkù bí mò ń lọ nìyẹn o ibi mò ń lọ nìyẹn o mọ́tò tuntun gàbádáyà ní ẹgbẹ́ fún senior driver ó ti wá jáàmù báyìí <laughs> nǹkan bíi two hundred and fifty million tí wọ́n gbé fún lówó ìrìnà aṣẹ́wó ti gbówó sá aṣẹ́wó ti gbówó lọ ẹ̀rí parí ayé ẹ̀ èmi ń já yín sí ni o mò ń já yín sí ni o mò ń já sí ni o ètò tó ń bọ̀ lẹ́yìn I know the fears God. I get coconut head. I get big ear. But I know the hear word. Lọ́nà àtọ́pọ̀ àwọn fíìmù mi ẹ̀ lè gbogbo ẹ̀ subscribe. Tẹ́ subscribe gbogbo ẹ̀ lẹ́ máa rí gbogbo fíìmù mo ti ṣe. Èyí tí bá tún wá ṣe tí mo jù sórí YouTube tó bá ti subscribe ọ̀nà kan máa rí. Àwọn àṣírí wọn tún fún yíyẹ o. Tó bá ti subscribe sí Master Babas Comedy TV gbogbo fíìmù tí bá ti ń ṣe jáde tí bá ti jù sórí youtube báyìí ìwọ ló kọ́ máa rí i thank you thank you thank you thank you ẹ máa expect me. ẹ ṣe gan-an tí ẹ wo fíìmù mi ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe ká tó lọ kẹ́ ẹ lè rí òmíì tuntun tí a tún máa gbé jáde ẹ subscribe ẹ ṣe gan